الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن عمر ابن أبي سلمة رضي الله عنه قال كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم وكانت يدي تطويش في الصحفة فقال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله وقل بيمينك وقل مما يليك عمر بن ابي سلمة لمبا سالكون يونو فاتون اتي باباري تبع وصحابه النبي محمد صلى الله عليه وسلم وني كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم ó ní mo wà ní ọmọdé ọmọ kékeré tí ń gbé ilé ànábì sallallahu alaihi wasallam ntọ́fà ìyá tó bí Umaru òun nìyá ńlá wa Ummu Salama tọ́jú ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àṣé inú téèyàn lè fi ju ànábì náà ní ẹni ọlọ́run bá ní kó ṣe pé ìyàwó rẹ̀ ti bímọ fẹ́nìkan lọ́wọ́ àti aláìsí gbà àwọn ọmọ yìí náà sọ́dọ̀ bí ọmọ rẹ ọmọ tọ́ wọn ànábi ti ṣe pẹ̀lú àwọn ọmọrù nù ọmọrù bínú àbí sálámà ọ̀tọ̀ ni bàbá táyé mọ sálámà bí fún àbú sálámà náà ló kọ bàbá rẹ̀ ńgbà ọlọ́run ṣe wàá kádàrá pé ọfẹ́ ànábi sọlọ́lá ọ̀sẹ́lẹ́m ilé ànábi náà ni ọmọrù gbé ànábi náà lọ tọ̀ bí ọmọ tiẹ̀ náà lànábi tọ̀. Umaru ni wọ́n sọ fún wa pé ńgbà mọ wà ń kékeré lọ́dọ̀ ànábì sallallahu alaihi bàbá fẹ jẹun anabi àjọ máa jẹun bí ọmọ rẹ̀ náà lànábì mọ sallallahu alaihi wasallam ni gẹ́gẹ́ bí ọmọ èké wàkàna tìyẹ́dì tàbí ìṣòfin ti ń lọ wọn máa bóyá bolomi ọbẹ̀ wà àbí bolomi ẹran wà lápèjúwe ọmọ èké lóhùn tá ọwọ́ àwọn èdúró lójú kan nínú abọ́ táwọn fi ń jẹun pẹ̀lú àgbẹ̀bí sọ̀lá ọ̀sọ̀lá. wọ́n ní faqala li rasulullah sọ̀lá ọ̀sọ̀lá. ànábì wa ń pa mí láti ń sọ fún mi báyìí pé ya gulam èrè ọmọ mi yìí sàmìlá bọ́ọ̀ bá fẹ́ máa jẹun kọ́kọ́ sí bísímìlá láfi ní gbogbo ń tà ń wí yìí ẹjẹ àfi kọ́ àwọn ọmọ wa o ànábì náà fi kọ́ àwọn ọmọ àtàwọn tó gbọ́dọ̀ rẹ̀ pẹ̀lú sọlọlọ àwòsàn ànábì ọ̀pọ̀ méke ni kékeré náà ni ó mọ̀ rò ti kọ́ ti ọ́fíìsì àwa láǹfààní ọ̀là ànábì lọ pa òun láti gbá bọ́ba fẹ́ máa jẹun ńgbà orí pé kò ṣe bísímìlá ọkọ̀ kíkọ́ ni máa ṣáájú kátó máa ké mọ́ máa kátó máa nà lẹ́gbẹ̀ẹ́ kátó máa kàn ní kòó kọ́kọ́ ẹlòmíì ọ̀kọ́ ma ọ́ ẹ̀sìpẹ́tì kọ́ ma ọkàn máa mà náà ní ọ̀rọ̀ ń bá wọn ìwọ náà mà bẹ́ẹ̀ ẹ̀tọ́ àwọn ọmọ òun ni ká kọ́kọ́ wọn ọmọ tí ọba wa fẹ́ lágídí kábàáwí gbogbo ẹ̀yìn bẹ́ẹ̀ ní sẹ́ríà gbogbo anabi ti wí anabi ni murru awladakum bis-salati wa hum li sab'i sinin anabi ni báwọn ọmọ yín bá ti bẹ ọmọ ọdún méje ẹ̀ máa pa wọn láti ẹgbẹ́ ọ̀kẹ́wọ̀n. ọ̀sálù àlá ọ̀kìn ṣe kọ́ lọ́kọ́ ṣáájú ànábì ni wọ́n bèrè bóhùn àléyìhá aṣọ ọmọ tí ẹ bá wá fọdún mẹ́ta kọ́ ọmọ ọdún méje ọwọ́ àdọ́mọ ọdún mẹ́jọ ọdọmọ ọdún mẹ́sàn-án ọdọmọ ọdún mẹ́wàá ìran ọ̀wá sí máa la so ti sàtáímẹ́ǹtì nìkan ní báwí jẹ́ o mọ́jọ so ti ṣe homework tó ti ṣe máàkì ọ̀gá rẹ̀ oní ingilishi tó ti wá mẹ́jọ jẹ́ pé yóò nìkan lọ́ọ́ máa bá wí síta yé nìkan lè yọ bá wí ṣe yóò náà àmọ́ ronú àlìkìyà máa fọmọ yìí náà ro ẹ náà ènìyàn mélòó ni ń bọmọ rẹ̀ wí lọ́mọ ọdún mẹ́wàá pé kò kí ọ̀hún nísìn ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún gàn kò sì máa lọ́rọ̀ ọ̀rọ̀ ní fún ọlọ́dọ̀ ọlọ́run àmọ́ n táà ń wí ni pé ọ̀kan ní ọkọ̀ ṣáájú ọkọ̀ máa kọ́ mà yìí wọ́n máa mú ọ lọ mọ́sálásí yóò máa wọ̀ ọ́ bó ti ń kírun náà máa kọ́pì rẹ̀ bá ti dọmọ ọdún méje wọ́n máa sọ wọn pé ọyá kírun ọdún mẹ́jọ kò tí ì nídìí ẹgbà o kò nídìí ìnínà o ọmọ akọ náà ni o ọmọ tó bá wá dọdún mẹ́wàá tí ọba máa ń kí tí ọmọ lọ́rùn àyàn àdàbí ní ọtọ́ sí ìbáwí o. bẹ́ẹ̀ náà lànàbì kan máa bọ̀ lọ́rùn gbẹ sàmìlà bàbá fẹ́ jẹun máa ṣe bisimilá yìí. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì wàkúlì bí yẹmí nìka ọwọ́ tún ni ọmọ fi jẹun o kọ́ àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ àdáwò tó bá ọ̀pọ̀lọpọ̀ nísìnyí wọn ọkọ́ rẹ̀ ọmọ lọ kọ́ńtà. ọmọ wa rí fáwọn kan owó sì ni wọ́n fi ń jẹun owó sì ni wọ́n fi ń gbé omi mínírààtì kí wọ́n mu nítorí ọmọ ọkọ náà nù nígbà tí wọ́n kọ́ lé ìjọ dalé ẹni tí ọba kọ́ ọmọ rẹ̀ street títí ọba kọ́ ọ̀pọ̀lọpọ̀ wàjú ń bẹ lọ́wọ́ àwọn ọmọ lónìí straight ló train wọn ǹjẹ́ wọ́n bá táwọn èèyàn ń ṣe ọ̀dà kọ̀dà àgbọ̀dà àgbọ̀dà tí ní máa ṣe wọn báyìí àǹtí kìíní máa ń wọrọ aṣọ báyìí yóò fi dájọ yàn lẹ yóò sì ọmú yóò sì àyà lẹ náà sì ń kọ wo ò sì kọ wọn bọ kọńtà gbẹ̀ǹjẹ́ ọba kọ́ ọmọ rẹ̀ ó tró wọn sí títí inú pé ẹ̀ bá ń tírèènì rẹ̀ àwọn sì mọ̀ máa tírèènì ìgbésáré tírèènì ni ọ̀wà ajá tí ò ní dùn mọ́ wọn náà ọba tí wàá létí ẹlòmíràn wàá máa ṣépè ẹlòmíràn máa wàá bínú ẹlòmíràn ìwọ ló sì fà á láti ọmọ ọdún méje ànábì bí ni ọmọ akọ́mọ rẹ sallallahu alaihi wasallam orí náà àákọ́ wọn ni o ìmọ̀ ẹ̀fọ́ máa yàn o ànábì náà kọ́ àwọn ọmọ àti ẹ̀ ní o sallallahu alaihi wasallam ẹ̀sìn má jà ju àwọn ọmọ wa lẹ̀ sí stíríìtì ọba wa kọ́ wọn yọ kọ́ wọn o òsì ọgbọ́n tó lè dá sí ìmọ̀ ọba ti kọ́ wọn àwọn olùkọ́ àgbà ń bẹ ń títí ìwọ ló lè prevent rẹ o àmọ́ ó ti máa sọ fáwọn ọba ti kọ́ láti lẹ́gbẹ́ ah, àdádìjì ni má ṣe báwọn àmọ́mi ah, ti ní àmọ́ ọba sọ àmọ́ ọkọ àwọn ọba ọkọ wọn bọ tírénì rẹ wọn làwọn ọmọ rán sìgá lọ́ra sìgá wa lọ́rọ̀ òbí wa wọn yá lọ náà máa ẹnu díẹ̀ díẹ̀ máa gbé lọ́wọ́ ọba kọ́ rẹ̀ ọba kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá à ń rí lónìí street ló tréni wọn abẹ́ bíríìjì ló tréni ọmọ mi o assembly ló kọ́ ọmọ mi o ọmọ yẹn bú ọmọ yẹn fi ṣe yẹ̀yẹ́ ọláta kò lójútì ìdí ó ti kọ́ nu o torí náà kájú ànábì sọ̀rọ̀ lọ àwọn òbísí òbísí ó lè bísí tá ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ńjọ́ tá ànábì ń ṣe wọ́n mọ̀ ní àwa máa ṣe bísímìlá ọwọ́ ọ̀tún ni ọmọ fi jẹun ẹ̀kọ́ kẹta wàkúlì mímá ìyàlíkà bọ́ọ̀bà sì jẹun ọmọ èké èyí tó súnmọ́ ọ̀hún ni ọmọ jẹ mọ́mọ́ nàgà lọ́ọ́ bu oúnjẹ ní èyí ó jìnà sí ọ. níjọ́ tá ànábì ráyè ti ń kọ́ ń mọ̀rù ọmọ èké olórí orílẹ̀-èdè lànàbì o ọlọ́ọ̀sẹ̀lẹ̀ òbí ni má tara rẹ òbí sí òbí sí tànàbì o síbẹ̀ náà sallallahu alaihi wasallam mà pé díútì rẹ ni kọ́ kọ́ àwọn ọmọ rẹ ìwọ lọ́lọ́run ó bi wọn bá jù wọn lẹ̀ fi tírètì tírèmì wọn lọ́nà tí ó ta ìwọ lọ́lọ́run ó bi o ìwọ ló ṣe díútì rẹ o èèyàn sì má jẹ ọmọ gbẹ̀tàn òbízi òbízi ọ̀ lè bízi ká nẹ́bí o ọ̀là ọ̀sẹ̀ nẹ́bí ń ṣètò ayé ń ṣètò àlìkìyà má pọ̀ irú rẹ̀ náà ló tún ara yìí pé ó tún sọ ọmọ orí pé ọmọ yóò ṣe bísímìlà ẹ̀kọ́ tó mọ̀ jẹun a ọmọ yóò fọwọ́ tún jẹun a ọmọ yìí bọ́wọ́ rẹ̀ ti ń lọ ọ̀tún ní lò sí kódà yàgòlá torí ọmọ yìí sẹ́mìnìlá ṣe bísímìlà wàkúlì bí yẹmí níka ọwọ́ tún ní ọmọ yìí jẹun wàkúlì mímọ́ yàlíkà èyí tó sì súnmọ́ mi kí ni máa jẹ àìmáa nága àìmáa náwọ́ ibi tó jìnnà muttafaqun alayhi àdìsí yìí àdìsí ńláńlá ni imaamu bukhari alimaamu muslim àméjèèjì ni wọ́n gba àdìsí wa. وعن سلمة ابن الأكوع رضي الله عنه صحابي النبي كطنو أما سابع سالكم يرنو لفن ببوه أن رجلا أكل عند رسول الله صلى الله عليه وسلم بشماله ọkùnrin kan wà ní wájú ànábì ńjọ́ kan ń jẹun ọwọ́ òsì ní fi ń jẹun ànábì sì sallallahu alaihi wasallam ǹjẹ́ ànábì dákẹ́ báwa ti ń dákẹ́ lónìí ànábì yẹn dákẹ́ o ọ̀pọ̀lọpọ̀ wa lónìí náà là ń jòkó lórí tébù kan náà àwa ní òde kan náà sìmọ̀ pé mùsùlùmí lẹni ó jókòó jọ yìí kọ́dà ẹjọ́ wà ẹjọ́ ń travel náà mọ́tò ẹjọ́ débi kan ra búrẹ́dì òsì ń fọwọ́ òsì mú búrẹ́dì lẹ́nu tó ń fomi tẹ̀lé lọ́wọ́ òsì náà àìdákẹ́ o jíjẹ́ ìsìláàmù lára wa ni al-amru bil ma'rufi wan-nahyu 'anil munkar ọ̀fẹ̀kọ́ sọ ọ́ lọ́lọ́run yìí ó dùn ìlà sabili rabbika bil hikma ọgbọ́n sọ ọ́ lọ́lọ́run yìí àmọ́ ọ̀gbọ́dọ̀ dákẹ́ o arákùnrin yìí fọwọ́ sí jẹun ànábì ní sallallahu alaihi wasallam ànábì ní kul bi yaminika á ọwọ́ ọ̀tún ni ọmọ bíi jẹun fọwọ́ sí jẹun mọ́ ìṣẹ̀lẹ̀ ànábì kìlọ̀ fún sallallahu alaihi wasallam qala arákùnrin yìí wá dá ànábì lóhùn pé la astati'a la astati'a èmi ò lè fọwọ́ ọ̀tún jẹun èmi ò lè fọwọ́ ọ̀tún jẹun ìtumọ̀ méjì ni o aṣọ kan lánàá alẹ́ ní tọwọ́ ọ̀tún rẹ̀ rọ kò lè fọwọ́ ọ̀tún jẹun lóòótọ́ ǹjẹ́ ọlọ́run ó bí yíyún ọlọ́run ní bí o la yukallifullahu nafsan illa wus'aha àwọn àlùfáà ní bálù aláti tóòní tó ti lágbára tóòní ẹni ọba ẹni tí ọba lọ́wọ́ tán owó sí náà ló kù jẹ ọwẹ yóò sì kírun yóò wọlé lọ́dọ̀ náà olùwò ní pé kọlọ wá ọwọ́ ń tú láàṣì nítorí gbọfẹ sálù àlà ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun lọ́jọ́ tọkùnrin láàṣà tí ẹ̀rù rẹ̀ tó wí ń jọ̀hún ti gbéra ga ni bí ọ̀nà ojúmọ̀ wúlò ní pé inú ẹbí mi làánú ó ti mẹ́ni láti aláṣẹ bàtà ti wà skul ọwọ́ sí lábẹ́ rí jẹun ara àwọn tí tí street training nígbà táwọn òbí wọn kọ́ wọn láti lé ògbọ́n ọmọ tóbi bá kọ́ ń lé hmm, ọba débi wọn ti ní ọ̀fọ̀ owó sì jẹun yóò nílà ọba débi tí wọ́n ti ní kó sí rí lẹ̀ bí ìgbà tí wọ́n sin hóhò ni kò ní find it easy nígbà táwọn òbí rẹ̀ ti kọ́ láti kékeré àmẹnijẹ́ ọba ti kọ́ tiẹ̀ wọ́n bá kọ́ńtà o wọ́n bá kọ́ńtà o òun náà wúlò ntọ́kùnrin yìí lórí ntọ́sẹ̀lẹ̀ sọ́kùnrin yìí ó lè ṣẹlẹ̀ sóun náà o ó ní lá àtàtì á ní ilé fọwọ́ tó jẹun o <laughs> kì fọwọ́ rẹ̀ rọ o. <laughs> èrò òtí wọn náà máa wí lónìí pé náà náà náà àná mi ò lè à mi ò lè gé sòkòtò mi ò kí ló ṣe ọ́ tó ò lè gé sòkòtò tó ń tẹ̀ mọ́lẹ̀ tó gbọ́ pàdánù ni ọmọ tẹ sòkòtò mọ́lẹ̀ wọ́n mọ obìnrin wọ́n ní ọmọ wọṣọ tí ó fún ọjọ́ máa júwe gbogbo bára rẹ̀ ti rí onínú fashion ni ò rò lè wá wọ̀ ọ́ ògbẹ́ni tí ń bá ń pòun ò lè ṣe ń tọ́lọ̀ ní ó ṣe ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ sọ́kùnrin yìí o ó ní lá àtàkì àánọ̀ ni I can't mi ò lè mi ò lè ṣe mi ò lè fọwọ́ tún jẹun a ànábì ní látàtọ̀ àjà ó lè ṣe ó sì ní lè ṣe náà ó lè ṣe látàtọ̀ àjà ó sì ní lè ṣe náà ma mana'ahu illa al-kibar wọ́n ní nítorí pé àyìnlẹ́sẹ̀ tó wí ìgbéraga ni a ò lè gbé ọgbọ́wọ́ tún lẹ́nu gbàtọ́wọ́ ọ̀rọ̀ àbẹ́lómi náà bẹ wí fún lónìí nọ́nọ́nọ́nọ́nọ́nọ́ èmi ti máa jẹun ànábì ní látàkùn àtà ó lé sé ó ní lé sé náà o fama fọkànlá fama rọfà ha ìlà láti dọ́nà kọ̀rọ́wọ́ náà gbélé nu wọn ọ̀rọ̀ tó lóun ò lè gbélé nu ànábì ọlọ́run ní ń bọ́ sọ̀rọ̀ àwọn àfáà ní jíjà ànábì ọlọ́run fún ọ lónìí ẹni wọn ṣèjọra gàtà àfáà ti ṣe wá àti náà ọlọ́run lè dájọ́ ya bò náà ọkùnrin yìí ó gbéraga wájú ànábì òyì lọ́wọ́ a ń léṣe ó léṣe tó o sì ní léṣe náà ọ̀rọ̀ wọ́ọ̀nì gbélé ẹnu má ṣe kó láyé ẹlẹ́kùn ẹja mọ́ ara wa o mẹjọ làjẹ mẹjẹ gbéraga bá wa débi ká máa kọlu òfin ọlọ́run o ọlọ́run bá bínú síyàn sẹ́ni jẹ́ ọgbà yàn lẹ́wọ̀ lọ́dà kò má bínú sí wa o ọlọ́run wa já tètè gbọ́ ká tètè gbà gbogbo ìdíwọ́ náà ńlá gidi tó ń pé nọ́ọ̀nọ́ọ̀nọ́ọ̀nọ́ fẹ́mi ó sì máa ṣe nù lọ́ọ́ jókòó jẹ́ ẹnìkan lọ́dọ̀ wáyé ó sì ní bọ́ ó ní tó ní ọwá ṣe lọ́n ló ní ọwá yé ó sì fi ìlànà kalẹ̀ pé mo jírí o gbé ni bọ́ ọ bá gbé bẹ́ẹ̀ yọ ọ̀rọ̀ lọ́rùn bọ́ ọ bá gbé bẹ́ẹ̀ ọlọ́run tọ́jú tí ó dọ̀ lágara kalẹ̀ o ọlọ́mọdé yẹn ọ̀ka àbùkù kó tó gbọ́ wá sí o torí ẹ bàbá wa kẹ́mi máa ń ṣe wá sí jọ̀hún ní ìpínlẹ̀ ọmọ kí wọ́n máa ṣe kí ni ọ̀wá dàgbà ọ̀wá ń fi àbọ̀ ara òfin ṣe àbọ̀ ẹ̀. èmi ńgbà tí ọba níbi tí ọ lọ mọ ní mọ́sálásí ọ̀wá ńgbà tó níbi tó lọ tó bọ̀ tó túṣà àti lọ mọ́sálásí ìgbà wọn ló ní ládàá o ìṣègbègbà tó rí táyà tó rí jẹ́ ọ̀rẹ́ kan lọ́mọ tó rí ibì kan lọ́mọ ọ̀rọ̀ àdìlà dání túláàsì jẹ́ ńgbà tá láàfin àgbẹ̀ kọ́lọ́run ó rí pé á inú fẹ́dọ̀ ló fi gbọ́ pé ọlọ́run ní ṣe báyìí ní sèse wọ́n ọmọ náà gbogbo ńtọ́ ọlọ́run ta bọ́dì rẹ tó ń ta kí tó ń fi kí òun náà gbà tẹ́nìkan ọ̀gá ìbò mọ́ àwọn náà wàá dún ìjáàbù kò ní ládàá ò tó ní ládàá nígbà tí ń bẹ lára rẹ̀ òun wọ́n ń pè ọ́ sí ń tọ́lọ́wọ́ fẹ́hùn kọ́ wa kọ́ bọ̀ ara rẹ̀ dáa ẹnìkan lọ dà mí mùsùlùmí ni mí ẹ̀yin òbí tó sì yẹ kọ́ wọn náà ni wọ́n ti máa láti kékeré ẹni ọba ọmọ tá a bá fi ẹ̀sìn kọ́ láti kékeré ní ọba tà ní ìfúnta bí ọmọ mo ti wí yóò ní lára láti gbà àmọ́ ń gbé pé ní open open page ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí ń táwọn èèyàn bá fẹ́ ni wọ́n ń kọ sínú péjì rẹ̀ ń gbé wá àwọn òbí rẹ̀ ọ̀hán kankan sílẹ̀ ẹ̀dàkùn ẹ̀já hàn dáadáa sínú tákàdá àwọn ọmọ wa o tẹ̀rí tákàdá tí nǹkan bá ti kún àwọn náà rí pé léyìí kò àlè kọ̀ kankan síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ fírì lónìí wọ́n fírì láti hàn tí ó wu ara àta síbẹ̀ ọlọ́nkọ́dá kọ̀kọ́ sànú wa o. wa sallallahu وآله وصحبه أجمعين إياكم